ẹ̀yin olólùfẹ́ Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ẹ jẹ́ ká jọ bára wa sọ àwọn òtítọ́ ọ̀rọ̀ kan ní gbòòrò ayé ọ̀pọ̀ ló ti ń pè mí nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí rí ìpolongo tí à ń ṣe fún Isnad Homes and Properties kí ni wọ́n ń pè mí fún wọ́n ní àwọn ilẹ̀ Isnad Homes and Properties ọkàn àwọn ń fà sí ó sì wù wọ́n púpọ̀ láti ralẹ̀ sí Isnad Estate mo wá ní èwo nínú ẹ̀ wọ́n ní ṣẹ̀fẹ́ gbọ́ àwọn fẹ́ràn ilẹ̀ oko wọ́n ní kò mọ síbẹ̀ nìkan wọ́n ní àwọn tó fẹ́ràn lẹ̀ láti kọ́lé sí èyí yìí ṣe tuntun mọ́ Island Homes and Properties wọ́n jẹ́ iléeṣẹ́ tó ń talẹ̀ tó ń talé tó ń ralẹ̀ tó ń ralé kódà tí wọ́n tún bá ní ṣe é tí wọ́n tún kọ́ ni bí èèyàn ṣe é ṣe real estate ìyẹn fẹ́ni tó bá fẹ́ nímọ̀ nípa ẹ̀ àtàwọn nǹkan míì tó sọpọ̀ mọ́ kí n má gbà yín lákòókò ẹ wá gbọ́ ṣẹ́rí ilẹ̀ kan wà tí a pè ní Okude State Okude State yìí gan-an wọ́n ń tà ní nine fifty thousand naira báyìí títí di oṣù October ṣùgbọ́n fifteenth October ni yóò parí o ìyẹn àsìkò bonanza tá a mọ̀ sí pre-launch price lẹ́yìn ọ̀rẹ́yìn ìgbà yẹn la tó gbé mú sókè gbórí sókè sí ṣùgbọ́n ṣe mọ̀ pé ẹni tó bá rà lásìkò tá a wà yìí ó jẹ́ fàníyẹn nítorí ìgbà tó bá yá tówó ẹ̀ bá ti ga sókè àwọn tó bá ṣe ń rà nígbà yẹn ẹ àwọn náà tún jẹ̀fà níwọ̀nba tiwọn torí gbogbo ìgbà ni ilẹ̀ máa ń tẹ̀síwájú kò wá sílẹ̀ tí èèyàn kan rà ń sìn ín tí kò lérè nu ìyẹn gbọ́ títà òjókòó mo tún fẹ́ kinní kan yẹ yín ìwọ òun ṣiṣẹ́ o sì ń fẹ́ kí owó máa tún wọlé lójoojúmọ́ tàbí kó o máa ṣe àwọn àkójọ owó kan síbì kan fún ọjọ́ iwájú rẹ o lè ṣe é ralẹ̀ sí Isnad Estate